محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله سبحانه وتعالى ọba tí pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú bó ṣe fẹ́ rẹ̀ àti bó ṣe tó rẹ̀ òun là fi ń sẹ́kù dàsìkò yìí àwọn bẹ ìṣẹ́kù wa lénìí lórí ilẹ̀ kó ṣe ló kún fa dáadáa fún wa à ń bẹ gbogbo tí ń wà lórí táítàlì kíámà àbẹ̀mọ́ṣà ṣe fún wa ọlọ́run gbogbo ń tà fẹ́ níta burú táítàlì kíámà máṣá làwọn ń bẹ ọlọ́run nínú ìta ń bẹ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀sìn òní kójọ mọ́ṣà fi wá láyàbalẹ̀ ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà fi wá láyàbalẹ̀ ọlọ́run ìfọyàbalẹ̀ ọkàn tẹ̀mí àti dúkìá abẹ àti tìlú tí máa ṣe fẹ́rú irú èyí tó ṣe fún Mẹ́kà tó ṣe wẹ̀ fún Mẹ́dínà abẹ mọ́ṣà ṣe fún orílẹ̀-èdè wa ọlọ́run ọlá ìpẹ́ méjì rẹ̀ ọlọ́run ọlá àánú rẹ̀ òun lọ́ba tí ó sọ wa láti jẹjọ dàsìkò yìí a rí i pé níjẹjọ yọmọ ìjùmọ̀ ó jẹ́ ọjọ́ kan náà àwọn ọjọ́ tó lóore bó tiẹ̀ jẹ́ pé àsìkò kó wa nípa pámára àtàwọn oníranran ìṣẹ̀lẹ̀ eléyìí tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala pé kó gbogbo òkú mùsùlùmí lápapọ̀ mọ́ṣàbà foríjọ mọ́ṣàbà yáfi wọn torí tó jẹ́ kí tó jẹ́ ìjọ kóró wà ní sókí níjọ yẹn ò wípé ìyàwó àwọn àfáà wa tó ṣe wọṣẹ́ bàbá wa khalifa akíọ́sọlá sufiyan abẹ bá salẹ́kùn dàda bàbá náà bá lẹ́kùn ìdúróṣinṣin àti sùúrù fún wa àti gbogbo ìdílé wọn lápapọ̀ ìyá tí ọlọ́run bá aláàkọ́dàrú tí tó jẹ́yàwó wọn so sílé tọ́lọ́run lọ ọlọ́mọṣẹ́bà kẹ́yàánú ọlọ́run ọlá ìkó méjì lọ láàánú rẹ ọlọ́run bí Allah subhanahu wa ta'ala ṣe máa ń ṣe nu abẹ́ gbogbo aye tí àná ń di pátápátá nínú ìdílé náà nínú ẹbí náà mọ̀ṣàbá wọn di nídìílé ìyá nídìílé bàbá ìyá náà ọlọ́mọṣàbá ìrọ̀ wọn sòrò bákan náà láti ọba adẹ́dá ká láàrin ìsìn sí yọmọ ìfìlàfà tó lọ yìí òun náà ni ìyá wa alhaja wa sakina bello tí wọ́n jẹ́ ọ̀kan nínú ọ̀gá àgbà nílé wa ehm, ọlálọ́mí comprehensive college ni wọ́n ṣíwọ́ṣẹ́ ìyá náà yá dáadáa ni wọ́n ṣàbà àforíjì wọn wọ́n ṣàbà yááfì wọn ọlọ́run ọkọ wọn àtàwọn wọn àbí Allah subhanahu wa ta'ala àti gbogbo ìdílé náà àtàwọn náà wọ́n ìyá náà dáa pọ̀ kí ló fà á tó jẹ́ kí n rántí ìyá yẹn bó tiẹ̀ jẹ́ pé gbogbo òkú mùsùlùmí ò lè ṣe kí àwọn márùn àti gbogbo òkú mùsùlùmí kò dẹ̀ sẹ́ni tí ò lókù lọ́rùn ò ní pé gbogbo ìgbà tí ọlọ́run bá ti kọ́ dàrú tá a bá ti bẹ̀rẹ̀ ètò yìí kódà bí àná wà ní skul báyìí yóò ti gbé rédíò sẹ́gbẹ̀ẹ́ so bẹ́ẹ̀ ni ó ti máa sọ fáwọn èèyàn pé ẹja gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kì wá ṣe pé tiwa nìkan àbí tá a bá ní pé wá sí èèyàn kan ni wọ́n ń gbọ́ gbogbo tó bá ti jẹ́ wá sí ọlọ́run wí òjíṣẹ́ ọlọ́run sọ ìyá náà nífẹ̀ẹ́ rẹ̀ ó jẹni tọ́lọ́run ọba adẹ́dá fi iṣẹ́ rẹ̀ ó fi rọ̀ wọn lọ́rùn àtàwọn àtọkọ wọn ìyá náà máa ṣàbàṣà lẹ́kọ́ àforíjì fún wọn ọlọ́run bá a kẹ́ wọn bá a yá fi wọn bá a gbà wọn lábọ̀ wọn láì pé méjì rẹ̀ ọlọ́run ó bẹ̀ látara tí wọ́n bó kó mùsùlùmí náà máa ṣàbàṣà kẹ́ wọn àwọn náà já látùbọ̀tán dáadáa wọn láì pé gbọ́nà tá àgbà ló lọ́rùn ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò ará ọ̀rẹ́ rẹ̀ wá tí wọ́n ṣẹbọ pẹ̀lú rẹ̀ ọba adẹ́dàmú ṣàbàyà fi wọn wọn láì pé méjì rẹ̀ jẹ́ kí atọ́rọ alẹ́kùn ìkí alẹ́kùn fanabu muhammed àwọn ará lè ra àwọn sahaba àti gbogbo olùtẹ̀lójúpọ̀ ọ̀nà rẹ̀ tí ó fi dájúdájú kí a mọ ọlọ́mọsá yẹnu sí wọn. níbi tí a wà àdéhìsì yẹn gùn púpọ̀ torí àwọn ọlá àtòrí tó wà ńbẹ̀ àti àwọn ẹ̀kọ́ àjẹǹjẹ tán òun náà ni báàbù tẹ̀síwé dẹ̀ làkàbẹ̀r ojúpọ̀nà tó ní ṣe pẹ̀lú ìfi ìfi àwọn àgbà ìfi wọn ṣàṣáájú àti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ Ade tàbí nǹkan àlọ́ yìí hasaru látọ̀dọ̀ kaisu bin asim òun lẹni tí ọlọ́ọ̀bà aláàkádàrà tó sọ̀rọ̀ yìí nínú àwọn àdéhùn yẹn torí pé níbi ọ̀sẹ̀ kẹta lórí ẹ̀ta wà báyìí bákan náà torí àwọn ẹ̀kọ́ tó pọ̀ bẹ́ẹ̀ ni eléyìí ń bẹ min jawami'il kalim alladhi utiya li nabiyyina muhammad sallallahu alayhi wa sallam náà àwọn àsọ̀bádé ọ̀rọ̀ kí àtọ̀ lọ́lọ́n kọ́ máa bá nẹ́bùwà Muhammad ìyọ́nà ọlọ́run kọ́ máa bá àwọn sàhábà àti wọn tó tẹ̀lé wọn kò sí tó fà á kọjá wípé basharu nura nubuwa wọ́n fara kín ìmọ́lẹ̀ ìjà nẹ́bí ọlọ́run wọ́n lò lọ́gọ́rùn ọdún tó lóore jùlọ wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tí fi dáa jùlọ nínú ẹ̀dá wọ́n bá lò àwọn ọgọ́rùn ọdún tó fi lóore jù nínú ọgọ́rùn ọdún tẹ́yìn ó lò lórí ilẹ̀ ayé ọlọ́run àbá náà já dátùmọ̀ tán dáadáa a rí i pé nọ́ọ̀rọ̀ tí bàbá rẹ̀ ń sọ ìyẹn ni kẹ́yìn sóbẹ́ náà á sùn radiyallahu anhu àwọ̀ nú àsọlẹ̀ tó sọ fọ́mọ rẹ̀ aṣọ nípa wàṣíyà ká sàsọlẹ̀ dáadáa náà dáadáa ìyá wa mama Umu Khalila táà náà lọ yìí àwọn náà láwọn àsọlẹ̀ tó dáa wọn máa sọ fọ́kọ wọn pé ìjà tètè ṣe ń tààrà ṣe so èmi àtẹ̀yìn náà ẹja wúrú wo làá sọ fún àwọn ọmọ wa nínú àsọlẹ̀ tí Kais ibn Asim tó sọ fún àwọn ọmọ rẹ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ó wá sàfọ́lẹ̀ fún pé sàwédò akabara kò ń ta sọ pé ẹ̀bà tiẹ̀ wá yan àrólé tẹ́ẹ̀bà ti kíni tẹ́ẹ̀bà yan àrólé àgbà ẹni tó bá lọ́jọ́ orí jùlọ oníkẹ́ẹ̀tì síwájú oníjẹ́jọ́ ìsáfájú yín kí ló fà á torí pé gbogbo ìgbà tẹ́ẹ̀ bá ti yan àgbàlagbà lásáájú ìrólé yẹn ó jẹ́ nǹkan tí ó fọkànbalẹ̀ ẹ̀ sì róore ń bẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹ̀ lẹ́yìn ẹ̀yin náà ó padà lẹ́yìn torí pé ojú yín ò ní bàjẹ́ bèlẹ́ yín so ó wà ní àwọn àsọlẹ̀ tó pàtàkì òun sì ní báàbò yìí gangan tẹ̀síwìdùl àkẹ́bìr sàwédù àkàbàrọ̀kùn ẹ fi jẹ ẹni tẹ́ ẹ bá fi jà ṣáájú ẹjọ́ jẹ́ kí ni àgbà nínú yín torí oore tó máa ń bẹ pẹ̀lú àgbàlagbà a máa ń ṣàlàyé fún wa sétí rírì ni àbí tìmà àbí tàtẹ̀mára àbí tọgbọ́jọ́ orí àbí ti ìní ìmọ̀ àwọn tọ́ba dẹ́dà ti ní kẹ́mi wọn ó ti rọ̀ látara wípé àgbà ti dé wọn ò bùkátà kankan nu ayé yìí mọ́ so ọkàn wọn ó ti mọ́ yàtọ̀ sí tọmọdé tí ó jẹ́ pé àdá àdá mo fẹ́ gun mọ́tò mo fẹ́ gun bàálù tẹ bá sọ fún bàbá mi pé kílẹ̀ jẹ́ láàárọ̀ yóò ní tàná táwọn jẹ gaso tàn lára wọn ni ń bẹnu àwọn arúgbó wa tó jẹ́ pé tán bá ti jẹun lẹ́ẹ̀kan ó tán ẹ sì wá wá ẹlòmíì bí ṣe mu kóòkì yóò máa mu gbá yóò máa máa wó yóò máa mu kòkó bàbá sásùn bẹ́ẹ̀ ránjẹ fárúgbó mi báyìí bẹ́ẹ̀ rè so fún àwọn òní táwọn bá jẹ́ inú àwọn òṣèkínní kò gbé mọ́ so aṣọ mélòó làwọn wọ̀ tán bá wọ̀ kàn wọ́n lè yí táwọn wọ̀ lánàá náà ti dọ̀tí bẹ́ẹ̀ àwa tá a jọ̀dọ̀ àwa ní gbogbo yòròyòrò yẹn yóò máa dà láàmú yóò sì máa affect output wa so láti gbọ́dọ̀ sọ́ra ajẹ́pẹ́ni tá a fi jà fáájú tí ó máa darí orílẹ̀-èdè tí ó darí àwùjọ wa ẹ̀já jọ jágbàlagbà tọ́lọ́n bá kádàrà wá kétí ìbá wa jágbàlagbà kó jẹ́ pé kó fún àwọn àgbàlagbà sàṣọ bọ́ra kó fi wọ́n ṣe olùbádámọ̀ràn dáadáa abẹ kójọ mọ́sá yọnu sí wa. wa idha fawwadu asgarahum gbogbo ògbà tí wọ́n bá ti lè yan ọmọdé lágbà ní tí ó ṣẹlẹ̀ ni pé azọra bí nzalika fi akfahim láàrin àwọn akẹgbẹ́ wọn wọn dẹni yẹpẹrẹ wa alaykum bil mal nínú àsọlẹ̀ kẹta tí bàbá yẹn sọ fún àmọ́ ẹ̀ pé ó dọwọ́ yín alaykum bil ẹ lọ máa wá ọ̀nà téèyàn máa gbà jẹ tí máa gbà mú ẹ wá ọ̀nà owó àrípa ṣàlàyé ní láti bí ìjẹ́dógún náà sẹ́yìn kí mùsùlùmí kó wá owó orí ní fún ó sì jẹ́ ààbò fún ó wá jẹ́ nǹkan tí máa jẹ́ ni tí máa lè dúró tọ́lọ́n irinṣẹ́ ìrànlọ́wọ́ ni kéèyàn wọ owó ìyàtọ̀ wà láàrin káwọ́ owó àti zuud sotie a rí i pé tán pé ní zuud ni pé kọ́ba adẹ́dà kó ayé léèyàn lọ́wọ́ kó wá mú lẹ́nu wọn bá tó bùkátà nù ẹ̀ kì í ṣe ẹni tí ò tí ì rí ẹni tí ò tí ì rí kọ́ so ẹni tá a rò pé ha lágbájá yìí tá a ti rò pé tí máa ń bọ ilẹ̀ ó máa rọ́ mọ́tò tí ó máa gbé bọ̀ àwa rí i pé ó kàn wá gbé kan náà mọ́tò táwọn èèyàn aṣọ tó wọ̀ ẹ fọ pé ah lágbájá tipátipá lẹ́ẹ̀fì dáàmà bẹ̀tẹ̀ ó sì ní bẹ̀tẹ̀ ó rò wípé láyé kótó fọkọ̀ hajatihi kò ní ní bùkátà rẹ̀ ẹ wá ní dínà ọgbà rẹ̀ kẹ́ wá máa ka ọkọ̀ mẹ́wàá ọkọ̀ mẹ́ẹ̀ẹ́dógún yóò ní mélòó ó ṣe kí ni ló so n tán pè so yẹn túmọ̀ sí pé kí mùsùlùmí owó dáadáa kówó orí ó máa bẹ lọ́dọ̀ mùmìnì ń ṣe torí pé fa ináwó máa bá àtúndẹ̀ kẹrì ó jẹ́ nǹkan tí máa pèsèàbù ọ̀nà fún yàn so kò síbi tẹ́ ẹ ti fẹ́ sọ̀rọ̀ ẹ ní rò pé èèyàn ní dọ́wọ́ bẹnu sọ̀rọ̀ ẹ ní jẹ́ni tí wọ́n máa pàpẹ́kọ́ fún pé àfa ẹ má sọ̀rọ̀ lóbi tẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àbí tá a bá ti ráwọn èèyàn tẹ́ béèrè owó lọ́wọ́ wọn ẹ ní lè sọ tọ̀rọ̀ fún wọn wọn ní gbogbo ìgbà tẹ́nu bá ti jẹ́ dodo kò ní lè sọ dodo so yìí làáfà àwọn olùpèpè olùmẹ̀sìn wọn gbọ́dọ̀ ṣọ́ra bẹ̀tán bá ti lọ́nà ìgbàjẹ́ wọ̀sùn náà téèyàn bá ti lọ́nà àgbàyẹ tó mọ bóun là ṣe mánéjì owó káfò oníṣọ́ọ̀bù kò sáburú ń bẹ̀ káfò oníṣọ́wọ́ kò sáburú ń bẹ̀ káfò ojúlùsòwò kò sáburú ń bẹ̀ ìyẹn ni pé yóò ràn lọ́wọ́ lórí iṣẹ́ tó ṣe kíni tó gbé lọ́wọ́ ni. ọ̀sẹ́gun ẹbí ànilẹ̀ yìí ó sì máa ń gbé èèyàn jìnnà sẹ́ni yẹpẹrẹ torí pé yẹpẹrẹ ò mọ̀ pé èèyàn kan kò lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo ìgbà tí ò bá ti sọ̀rọ̀ lọ́dọ̀ èèyàn àìníyẹn yóò máa tìyàn lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní value èèyàn ìyẹn ni pé àwọn tó yẹ kéèyàn ó jókòó tì lèyìn ó jókòó tì nígbà tá máa ń pa àfa pé ẹ̀dá kan ẹ bá wa open carnival yìí ẹni tí ó bá wa ṣàdúrà níbi carnival tá a fẹ́ ṣe táwọn èèyàn fẹ́ ṣe ìbàjẹ́ ńbẹ wọn ní kíni àfa ẹ nítorí kíni torí àtẹnujẹ so kí ni olùmọ̀ ẹ̀sìn kí ló ń wá ń bi ìpàtẹ ìrarùn ìpàtẹ kí la pè ìrarùn kí lèèyàn wá ń bẹ ẹ dákun kí lèèyàn wá ń bẹ so kákọ́ bá fẹ́ empowerment ìyẹn ọ̀tọ̀ nìyẹn pẹ̀tẹ́ àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ celebrate aburú wọ́n fẹ́ celebrate ìbàjẹ́ wọ́n fẹ́ pilẹ̀ ìbàjẹ́ so gbogbo yẹn a gbọ́dọ̀ rólùmẹ̀sìn aṣáájú ẹ̀sìn nílùú yẹn ọba àdẹ́dà kó jọ kó sànù fún wa bẹ̀tẹ́yìn bá ti lọ́nà kan àgbàjẹ́ so yóò máa ti lọ síbi tí wọ́n gbọ́dọ̀ tí yẹn pa kò yẹ kó fẹ́yìn lábàá ń bì so ti yóò stagna bí i ànilàyé ó máa ń gbé èèyàn jìnnà sáwọn ẹni ìyẹpẹrẹ àwọn ẹni èbú abẹ́kójọ mọ́sá tún gbogbo wa ṣe wa iyyakum ó tún ní àsọ́lẹ̀ lẹ́ẹ̀kẹrin ó dọwọ́ yín wa masalata nas masalata annas ìmọ̀ àtọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ah, allahu akbar ẹ wọ àwọn ẹni ìṣáájú a jẹ́ pé n tó jẹ́ àwọn ẹni àná ó jẹ́ ní bàbàrà òní wípé wọ́n rọrọ̀ ẹ̀mí wọ́n kápá ọ̀kánjú àwọn nínú àdúrà tá a lè máa ṣe ni pé kéèyàn kápá ọ̀kánjú ẹ̀mí rẹ̀ wípé alhamdulillah alqanaa ìláyọ̀ kan kanzun pẹpẹ ọ̀rọ̀ kan ni tọ́lọ̀ máa ń ṣe fún yàn tọ́lọ̀ ọba àlékè ọlábáwá jẹ́ kéèyàn wà contented kò sóore tó tóbi tó ti yé gbogbo ìgbà téèyàn bá ti jẹ́ni tó láyọ̀ ọkàn ó ní tẹ́kùn agnanas wàá máa di ọlọ́rọ̀ àwọn èèyàn ó ní ní àwọn èèyàn wà máa rò pé ó ní ni ọlọ́run kó jọ mọ́sá tó wa mọ́sá alátẹ̀nàs ìmọ̀ tọrọ ìmọ̀ béèrè ẹ̀mú wá ẹ̀mú wá ẹ fún mi ẹ fún mi ẹ fún mi. so tábà wò ó sìn ẹ wo orú ọ̀sẹ̀ tó lọ tí ìnáwó pọ̀ nígboro Oye, àsìkò ọjà wa ní àwọn òkú kí làwọn èèyàn ń tà kí làwọn èèyàn ń tà kí làǹfà ń tà sótìé ń tà sí mà tá a bá lọ́dọ̀ àwọn ẹni ṣáájú ni pé àlè ulẹ̀ mẹ́ẹ̀ẹ́rú warasatul anbiya àwọn olùmọ̀ àwọn olùpèpè olùpèpè ẹ̀sìn ń tí wọ́n jogún ni kíni wọ́n jogún àwọn ànábì ọlọ́ lam yarisu dir'ama wala dinar wọn ò jogún owó wọn ò jogún dir'ama tí wọ́n jogún kíni o òun náà ni wọ́n jogún ẹ̀sìn pípé ẹwà nàbí Zakariya alayhi salam nígbà tí ó tọrọ ọma, ó ní rọ́bì àbílí min ladunka yan, ọlọ́bùnmi lọ́mọ tí ó jẹ́ olùrànlọ́wọ́ ọmọ rí ó wà ní ní tí ó jogún mi ó wà ní wọ̀ ali Yakub tí ó jogún ìjánabi ọlọ́run yẹn làwọn olùmọ̀ àwọn àfẹ́sìn ni wọ́n gbé lọ́wọ́ abẹ kó má so alámẹ̀rí ó tó ní téèyàn máa ń pe ara ẹni nígbà táwọn àfa àbá dóde tó àwọn ni àfẹ́ ṣe sùúrù náà ìjáwọn alágbè wọn kọ́kọ́ plé náà kẹ́tọ́ wá ṣe tiyín ṣe mọ̀ pé wọ́n ti ṣe kíni wọ́n ti dá papọ̀ nu pé kò sí yàtọ̀ náà ẹ̀yin náà àtàwọn alágbè sò yẹpẹrẹ ní máa bí táfà bá sọ̀rọ̀ ó yẹ kí gbogbo agbe àfọwọ́mọsí àwọn àfọwọ́mọsí wà sí fún ní báyìí bá mi àwọn yóò máa pariwo yan mú un torí wọn ti rò pé owó náà náà fẹ́ béèrè wá iyyakum wà mas'alatan nas fa innaha min akhiri kasbi rajulin sàhábà yìí rìdíwánù láàrin nínú tí wọ́n kọ́ lọ́dọ̀ àmẹ́bùwà Muhammad ó ló wà nù nǹkan tó burú jù ni inú ọ̀nà ìgbàjẹ́ tó burú jù ni kò jẹ́ pé ẹ̀fà mọ́ wa ọ̀kanú àwọn olùmọ̀ ó ní ibadi law ya'lamu sahibul mas'ala ká sọ pé ẹni tí ń tọrọ lọ́wọ́ àwọn èèyàn ó aburú nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ fẹ́ni tí máa ń béèrè kò ní béèrè lórí ẹ̀ ọlọ́nkọjọ́ máa ṣàtọ́ wa. ẹlẹ́kẹrin ẹlẹ́karùn-ún nínú àsọ́ọ́lẹ̀ rówó níwá ìdá mẹ́tù kẹ́ìsì bùn asim lẹ́ni tí ń sàsọ́ọ́lẹ̀ yìí àsọ́ọ́lẹ̀ àwọn ẹni ìṣáájú ń ta gbọ́dọ̀ mójútó ni. so àsọ́ọ́lẹ̀ kí la pé àwọn ẹni ìṣáájú wọn náà sọ dídí tíra kan wọ́n pè ní wasiyatul nígbà tí wọ́n ń pọ̀ kàkà kú tí wọ́n fẹ́ kú láyé ṣe ẹ worú ọ̀rọ̀ yẹn bí ó ṣe mọ́ tó torí ọ̀rọ̀ tó jẹ́ pé láti inú ọkàn ni ó ti máa wá yóò sì máa ṣe déédéé tí ó ṣẹlẹ̀ lọ́la ọ̀la tọ́la ọ̀la sátidé kọ́là ń sọ ọ̀la táyé ò ní fẹ́ jayé mọ́ yóò máa ṣe déédéé torí pọ́kàn wọn ti mọ́ wọ́n ti dújúkọ ọba tó dá wọn. oníwà ìzà mi tù tó ń bá kú fàlẹ́ àtànúhù ẹ má sì sunkún àrò ibi tá a ti dúró níjẹ̀jọ́ nù ẹkún kílà pé ẹkún àrò gbogbo alamọta ń pèlè ẹkún àrò àárí pé kò sọ pé fàlẹ àtàdọkè kò sọ pé ẹ má sọkún fàlẹ àtànú ònàkà farkun bẹ́ẹ̀nà ẹ e, àníyáhà àti kíni àlùbọ̀ká ìyàtọ̀ wà láàrin méjèèjì omi lè dà lójú oyè omi lè dà lójú torí pé iná kọlùbẹ̀lá yà hazan ọkàn ó bàjẹ́ téèyàn bá rí ní ti máa bani lọ́kàn jẹ́ tí ṣẹlẹ̀ ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí ni wà ní àyìnà látàdìmà omi ó sì dà lójú wala naqulu illa bima yurdi rabbina àmẹ́yìn ò gbọ́dọ̀ sọ nǹkankan àyàfi tí ó yọ ọlọ́ọ̀bà dẹ́dà nínú so ó dọwọ́ wa pàtàkì jùlọ àwọn obìnrin téèyàn bá ṣíwọ́ ọṣẹ́ fún wọn so ọ̀rọ̀ tẹ́ mọ̀ gbọ́ <laughs> àṣírí òun ti tú o ayé òun ti wá bàjẹ́ o aláàánú ti lọ òun ránú mọ́ lórí ilẹ̀ kìí ṣe bèlè pé yóò wá ya mára ẹ̀ lára bèlè pé yóò máa ṣe kí ni èyí ó máa túrun kó lórí ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà tí ń bọ̀ nílé tó fẹ́ wá kí wọn bí olóku kò sunkún o lórí ọ̀kadà kò sunkún o ó wá dẹnu ọ̀nà táwọn èèyàn ti dákẹ́ táwọn ọmọlóòkú ẹbí òkú gan ti ń ṣe sùúrù ó wá ẹsẹ̀ wá jẹrẹ ẹ̀ mọ́lẹ̀ wọ́n yí lẹ̀lẹ̀ ẹni tó wọ́n kan lọ o ìgbà tí ó bá di láàrin ìṣẹ́jú márùn ẹ bá tí sọ pé ẹkún yẹn dà irú ẹkún yẹn kọ́ là ń sọ kéèyàn máa yí rẹ̀ mọ́lẹ̀ kó máa gbá rẹ̀ lójú kó máa sọ wípé tó ń bá kú ẹyọ́ mi ẹ sọkún àwọn olùmẹ́ni lára ẹkún arò òun náà ni ìjòkó ìkójọpọ̀ ìsayẹyẹ òkú ẹ gbọ́ ìyàtọ̀ wà láàrin ìsìnkú àti ìṣe òkú ìsìnkú òní báwo là á tọ́jú ẹrú kí làwọn àsọọ́lẹ̀ rẹ̀ tá tètè múṣẹ bó la ṣe fẹ́ sìn ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ mójútó tó wà ni ó wẹ̀ mí àwọn wo ni ó gbé mi àwọn wo ni ó kírun ta ni kí ó kírun sí mi la ó dáhùn tí yẹn lè ni ibo lẹ́ẹ̀ sí mi sí so ó jẹ́ nǹkan tá a gbọ́dọ̀ máa sọ fáwọn ọmọ wa ó jẹ́ nǹkan ẹ má jẹ́ kẹ́rù bà wá básìkò ẹ̀dá ò bá tó kò ní lọ bẹ́ẹ̀ kí ló dé táwọn èèyàn fẹ́ sàsọ́lẹ̀ dáadáa kí ló dé táwọn èèyàn fẹ́ sàsọ́lẹ̀ dáadáa kí ló dé táwọn èèyàn ó mọ̀ rò pé ah tí wọ́n bàbá bá wà láyé ni bí wọ́n ṣe fẹ́ nu àwa ni ẹ wo láti ìjọ́ tí bàbá ti kú ẹ máa pa màálù lọ subhanallah nínú ẹkùn àrò àníyáhà eléyìí tá nàbí sallallahu alayhi wa sallam ó ní yu'adhdhab al-mayyit wọn ò máa fìyà jẹ òkú bí máa níhà àlẹyìn pẹ̀lú ẹkùn àrò táwọn ará ilé rẹ̀ sùn lórí ẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ̀rí wà lórí ẹ̀ àfáà wa al-Jarir ó ní kunna nara ó ní àwọn táwọn jẹ́ sàhábà ń táwọn gbọ́yé nu hadisi látọ̀dọ̀ anábà Muhammad ní wípé kunna nara àwọn rí sí àwọn kà sí àgbọ́yé àwọn ni pé ìjìmẹ́wò ìndà alìl mẹ́yìtì ìkójọpọ̀ nílé olókùú wọ̀sán ní àtúntàn àti ìmọ̀ sí oúnjẹ níbẹ̀ mina kini mina niyaha aw mina niyaha tìlìjà ìlíyà aw kama qal nínú ẹkún aró ìgbà ìmọ̀kánni bọ́rùkọ̀ọ̀sì ni kò sínú àṣà wa mùsùlùmí kí lápẹ́ bọ́rùkọ̀ọ̀sì táwọn èèyàn gbé wọnú ẹ̀sìn yẹn ni kò sínú àṣà Islam ibi tá a ti mọ̀ òun lọ̀rọ̀ tó tẹ̀lé ó ní fa ìnáhu tí ò bá yéèyàn ọmọ ìrọ̀ tó ń sọ fún yín dáadáa lamyona ala rasulillah nígbà tó jù sí ọlọ́run kú àwọn èèyàn sẹ́kìn wọn ò sẹ́kùn àrùn lé lórí àwọn ò dáná kódà àwọn ò dé pọ́pọ́ọ̀fù lánàá mọ́sà náà máa ṣe àwọn ò ṣe mọ́sà àjọ mẹ́ta ó yá ẹja o gbogbo ẹni tí máa ń lórí ẹ̀mí wa torí Allah subhanahu wa ta'ala sọ fún wa ní suratul Ahzab Qur'an tàbí tàbí a'udhu billahi minash shaitanir rajim ó ní laqad kana lakum fi rasulillah ó ń bẹ fún yín o lára ta ní lára òjíṣẹ́ Ọlọ́run ó ń bẹ fún yín lára òjíṣẹ́ Ọlọ́run a jẹ́ pé ara àpèjúwe tá a mú lára òjíṣẹ́ Ọlọ́run ni pé bóun náà ṣe sí ànábì bóun náà ṣe ṣe lórí ẹ̀ ẹ mẹ́jọ àwọn èèyàn sọ fún wa pé ṣèbínú yàrá náà a sọ fún wa pé min khususiyyatihi nínú àwọn àṣàyàn rẹ̀ torí pàǹdẹ́bì kó tó kú ló ti sọ ọ́ lẹ́ẹ̀lẹ́ nínú àwọn síyà nẹ́bà Muhammad tó sọ fún àwọn sọ̀hábà ò ní pé nánú máṣàrà àǹbíyà àwọn táwọn já nẹ́bí ọlọ́run ọba adẹ́dà ò ní gbẹ̀mí àwọn níbì kan àyà àti ibi tó bá fẹ́ kàn sí àwọn sí ajẹ́pẹ́bi táwọn bá sí ọ ẹ pé kò sọ pé òun nìkan àwọn ànẹ́bí ọlọ́run tó ṣáájú ibi táwọn bá ṣe ó ṣe ìbẹ̀ náà ń ṣe àwọn sí anabiwa muhammed kí atọ́lọ́ ọlọ́run kò máa bá ó síwọ́sẹ́ sí yàrá ìyàwó aisha wọ́n bẹ̀ síbẹ̀ with confirm with affirmation with authentication látọ̀dọ̀ ta ni àwọn tó jẹ́ min kibar sahaba min awwalihim abi bakr as-siddiq radiyallahu anhu so tó túmọ̀ sí pé ìyẹn ò jọra wọn tó bá jẹ́ pé ìyẹn ó ka kùránì lẹ́yìn òkú ni ìbára lẹ́yìn ló rọrùn jù torí pé inú àwọn sàábé mẹ́rẹ̀ẹ̀rin tó kọ́ ṣáájú náà wọ́n á fèvò ní wọn wọ́n á kùránì kùránì mi lè rò pẹ́lẹ̀ kà lórí òjíṣẹ́ ọlọ́run táwọn yẹn bá dé tẹ́ngbà míì lábẹ́rẹ̀ suratul mulk ọlọ́run tẹ̀ ti fàánú wa wallahi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àgbọ́yé abẹ́ kó jọ mọ́jà máa padà ṣàbò lórí ẹ̀ máa o àtẹ̀síwájú lóore ni kọ́lọ́run ṣe fún wa bẹ́ẹ̀ tẹ́ bá lọ àwọn àyè kan ní ìsìn tẹ́ bá dé tẹ́ làwọn yóò bẹ̀rẹ̀ suratul mulk abarakalẹ̀ bíi bíi subhanallah alukurani ọba dẹ́dà àwọn mi kì í bẹ́ẹ̀ ni káwá káwọn àfa pé ẹja kùránì ẹni bá ti ka kùránì tó máa mú lọlé kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ torí pé tá sọ pé laukana khayra má sabakuna ilẹ̀ tó bá jẹ́ wípé yóò bá da àlè gbàwájú àwọn sàhábà àti lè mẹ̀sìn tó wọn. so ìyẹn ló fà tí sàábé yìí tó tún sí ń sọ ṣé àmọ́ tó mọ̀ ó yé bẹ̀ tó mọ̀ pé àwọn ọmọ rẹ̀ lè wọn ò bá ṣe sí wọn ò bá ànábì wa Muhammad òní ẹ̀wà ò bọ́ ṣe ṣe pẹ̀lú ànábì ni ẹ̀ ṣe ṣe pẹ̀lú mi o torí pé wọn ò sunkún àrò lórí kíni wà ìdá mítù lẹ́tùgbọ́ ẹlẹ́ẹ̀ka ẹ̀fà tí n bá tún kú ẹ má gbọ́n tó ń sọ tí n bá tún kú fàdìfínú níbi ardin orí ilẹ̀ kan ní kẹ́ ẹ lọ sí mi sí wọn ò sì kú sílé wọn àìsìn òkú sílé ìyẹn ti yé wa alhamdulillah lọ́fà wa àtàgbègbè rẹ̀ alhamdulillah gbọ́ wa láti mọ̀ pa ní family house kódà wọn tó ti ń prepare another new family house fún wa tó wà lọ́nà ìkọ̀tún lẹ́yìn alábùkúdé ń bẹ̀ tó túmọ̀ sí pé tá a bá rò pé bẹ́ẹ̀ yẹn ń kún so àti mọ̀ bó ní kálukú ó sì kíni wà máa tadri nafsun bí ayé ardin tamut ẹni tọ́lọ́mbá ni ó sì wọ́ ṣẹ́ lọ́fà lónìí àtàgbègbè rẹ̀ níbọ̀ lọ́wọ́ àyè tó bá jẹ́ mùsùlùmí ó ti mọ̀ pé tẹ́lẹ̀ òun ṣe kíni ló ń lọ níjọ́ ni àòkú eh, ọ̀fọ̀ ni ẹ má sí ilé rárá o àtòkú ọ̀fọ̀ mọ́jà rí àtòkú àgbà abẹ gùn án lẹ́mìí lórí dáadáa gbogbo a family house là ń ṣe kínní là ń lọ tí ò sí èméjì rárá lórí ẹ̀ torí bẹ́ẹ̀ ló lóore ẹbí mi àtẹ̀yìn àwọn òkúta sí síwájú ilé wa ìjọ́ òlájọ sálámà sí wọn eléyìí tó wá burú jù ni pé àwọn èèyàn tún wá gbé àga sórí rẹ̀ wọ́n tún jókòó kò sí tí wọ́n máa wọ́n máa máa mú gbogbo ni anabi sallallahu ó ní ìwọ tí ń bẹ fún kan nu yín kó jókòó lórí náà náà kó jókòó lórí kẹ́yẹ̀ ẹnu wá jò lásán ó lóore ju kó sí kíni kó jòkó lórí sàárè lọ aburú tuntun wa bẹ̀rẹ̀ pé tá a bá tún wá sí sàárè a gbọ́dọ̀ mọ́ latakad alaye alalkọbẹrẹ wàlá yubina àrí a gbọ́dọ̀ mọ́ kódà ikọ̀ nǹkan kan sáré bílẹ̀ pàwọ́ àtàìsí rẹ̀ àwọn àkọ́tún wa nàìjíríà lọ kó òkúta funfun granite funfun subhanallah granite funfun ní kankan tí ó ṣe kò ní pẹ́yìn tí ó ṣe wàhálà lẹ́ka ń kó ara wa kéèyàn má máa tún gbẹ̀sẹ̀ lórí ẹ̀sẹ̀ nkẹ́ni tó kú ajẹ́pẹ́tẹ́ yẹn bá ti fọ́ tiẹ́ tí wọ́n bá gbà gbogbo àti tó bá sí wọn aláṣẹ kínní àwọn aláṣẹ nàfi ní gbogbo wa náà gbọ́dọ̀ sàsọ́lẹ̀ Qais bin Asim ó ní fàyídà mẹ́tù tó ń bá kú fàdìfínú níbi ardin kò rẹ́wò ẹni táwọn sọ yìí kò rẹ́wò ó ní ẹ sí mi sórí ilẹ̀ kan ajẹ́pẹ́ yìí dá ká sọ pé ìtẹ́ mùsùlùmí kódà bí ìbá ṣe Nàìjíríà ìtẹ́ mùsùlùmí ní kẹ́sí kínní ní kẹgbẹ́mi lọ ẹ wo àwọn tó gbé kò ní ìsìn wọ́n wà sọ́nà àbàfọ̀ ọ̀nà mòwe ọ̀nà àfọ̀ ni wọ́n ṣe kí ni ni wọ́n lọ tí wọ́n mọ̀ pé èkó ti ṣe kí ni ó ti kún gbogbo àwọn òkú táwọn èèyàn sí iwájú ilé nìṣẹ́ nígbà bá talé tán kí ni wọ́n ṣe wọ́n padà wu àwọn alẹ́ talé fún yíbù àbáwọn talé fún kẹfìrí kan kí ló kù kò sí tó bẹ́ẹ̀ kan òun ti ralẹ̀ ń tiẹ̀ nìyẹn tó tó bá ṣe lójú yín pẹ́yìn lé ni ìjọ kan tó bá rí pé àwọn ọmọ ti kú àmọ́ àwọn ọ̀nà àwọn ọmọ jìn yóò kàn ní yóò kàn gbé síláàbù lé lórí wọn bá máa ṣe fàájì lórí ẹ̀ ọlọ́mọjọ́rọ̀ wa orí bẹ́ẹ̀ o látẹ̀ṣọ́rù bí bẹ́ẹ̀ sì ni bákìrì bùn wáhì ó ní tó tún wá jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ẹ mọ̀jẹ̀ àwọn ará àdúgbò kan tí wọ́n ń pè ní bákìrì bùn wáhì ẹ mọ̀jẹ̀ wọn fura mà pẹ̀lú bó ibi tẹ́ bá sinmi sí. a wípé ó da kásà sọ́lẹ̀ gbogbo ẹni tí ń bá ní rìn lápèjúwe ẹni táwọn yẹn mọ̀ kó súnmọ́ wa tá a bá sà sọ́lẹ̀ bóyá ẹni à àti kíni ìyẹn máa manage yẹn báyìí ó dẹ̀rù pé yes i'm manage ìyẹn ní òfàlẹ́ fi sàsọ́lẹ̀ ẹ kọ́kọ́ lọ wá sọ́lẹ̀ bàbá ẹ lọ wá sọ́lẹ̀ màmá a béèrè pé ta ni wọ́n sàsọ́lẹ̀ fún ipe ẹ méjì lágbájá ó wẹ̀ mí o ẹ méjì lágbájá ó gbé mi o lágbájá ẹ méjì ó kírun sí mi lára o ó dáa pọ̀ ẹ gbọ́ sọ́lẹ̀ tí bàbá yìí ń sọ tó lóore gan àwa làwẹ̀ tábàdé ti tẹ́ǹgbà mi wàhálà yẹn fẹ́ máa ń ṣẹlẹ̀ so ló fà á tó jẹ́ pé àwa tá a jọmọ lóòkú nígbà bá ti mọ̀ wípé bàbá wa ń sọ jọ̀jọ̀ àbí wọ́n sọ fún wa ìgbà yẹn náà mọ̀ ní ẹja dóde ń bọ̀ láti kó ọ̀dà tó bá dé láti kó òun tó mọ̀ ìpọ́n lárúgbó tí wọ́n sọ fún ẹ lálẹ́ àná pé bàbá kí ló kó sí tó burú bìjù kó ṣe kí kó gbéra early the time tọ́lọ́n bá ti wá ní kó wá pẹ́ yẹn ìwọ náà delegate àwọn èèyàn pé ah màá pẹ́ ẹ jẹ́ kí lágbájá àbí lágbájá kó ṣe kí ni nínú àwọn tí bàbá mi ní síkọ̀ tán ní fọkànbalẹ̀ sí ẹjẹ́ wọn tẹ́kọ̀rọ̀ rẹ̀ kó sábúrú bó bá dé ò ló bá dé náà yóò kàn máa sọ pé ah i'm sorry oya ọmọ táwọn dúró dé tó wá dé tó ní kíni àwa dé ti tẹ́ àná ó bọ́ ní iraq bóòlù àṣìṣe sótán sọjá kan àmọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó tó di pé a lọ eléyìí wà nú àsọlẹ̀ tó pàtàkì fún wa ó ní fa inni kuntu ghafilun fil jahiliya ohun tí mo fi sọ pẹ̀lú bákẹ́rù bùnú wáhìl ni wípé mo jẹ́ni tó máa ń àtàkì wọn àwọ̀ ń bẹ láàrin wa kò dẹ̀ sí tí wọ́n lè ṣe. so ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tí a bá nígbàgbọ́ sí a lè sàsọ́lẹ̀ pé ẹ lágbájá o àárín mi àti ẹ ò dán dáadáa ẹ má fa ọ̀rọ̀ ìsìnkú mi lé lọ́wọ́ torí pé òṣìṣẹ́ tí ò lè ṣe kí ni tí ò lè ṣe. so abẹ́ Allah subhanahu wa ta'ala àdúpẹ́lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ ká parí àdéhìsì ilé mi abẹ́ kójọ àtẹ̀yìn àtẹ̀yìn rabbana tawaffana musliman wa alhaqna bis salihin ighfir lana wa sa'ir amwatina muslimin ya rabbal alamin subhanaka